ẹwọ wọ́n post kìíní kan ó yẹ kẹ́yàn sunkún nàìjíríà ó wà lórí fóònù mi ẹni tó bá fẹ́ rí tí màá fi hàn ní ìtí òní pẹ́ yìí àwọn football team wọ́n ń lọ nínú àwọn nílẹ̀ haúsá gbogbo wọn pátá gbogbo kálukú ló gbébọn dání lórí pé wọ́n fẹ́ lọ gbá bọ́ọ̀lù níbi tí ò sáàbò dé téèyàn bá rí jẹ tí ò bá rí mu kò sí tíyàwó ò ní lọ fọwọ́ wálé o kò sí tọ́mọ rẹ̀ ò ní fọwọ́ o ẹlòmíì kò wú bọ́mọ rẹ̀ tí ń ṣe yahoo àmọ́gbà tí ó sì tí bàbá àti ìyá ó jẹ ó sì ní tí wọ́n fi bá wí ẹbá wọn àsìkò kan làwọn àgbàlagbà wọ́n ní ẹ̀sùn gbálẹ̀ mọ́bì kan gbò lè bá sì dẹ̀ wọ́n gbálẹ̀ tí lè mọ̀ ní èyàn mélòó olóògùn mélòó ló mọ̀ gbogbo ẹni ó mọ̀ kò dá lójú bá kó gbálẹ̀ fún yẹn ní sin wà láì fẹ́ kìló máa bá mẹ́ àwọn olè gan in tí wọ́n nílá gan ó pọ̀ jù gbálẹ̀ lọ báwọn gan bá kọ́kọ́ dé wọ́n láwọn ọ̀fọ̀ tí wọ́n kọ́kọ́ paná tí wọ́n fi yí gbogbo léka ẹ̀sùn níbi ìgbà tẹ́ ní jímọ́ láyé àkọ́kọ́ wá security fúnra rẹ̀ wá fọ́mọ rẹ̀ gbogbo nǹkan látakò nísìn gbogbo àwọn bàbá wa àwa gbọ́njúmọ̀ wọn dáadáa àfáà oníjàlàbí ni bàbá tó bí bàbá tèmi níbi tí ó dàrú rárá bí a bá sì já fún jálàbí ńlọrin ẹ ti mọ̀ pé tó gbogbo ayé gbogbo síbi tó dé tí ò ní sàfá láàrin ọjọ́ méje wọ́n ti ní àwọn hàntú tí wọ́n ti hàn fáwọn ìyá wa tí wọ́n ti tinú oyún parí ọ̀rọ̀ ọmọ kọ̀ọ̀kan èèyàn mélòó ni wọ́n rí tiẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n ti èmi tí mo jòkó yìí wọ́n ètí ìbími tí wọ́n ti fowó kọ kalẹ̀ tí àfà ti ní tí ń bá sí láyé tó bá jọkùnrin báyìí àmọ́kùnrin ni ó tiẹ̀ jẹ́ ó kọ báyìí ni ẹ sọ wọ́n ètí ìbí èmi tí wọ́n ti sọ mí ní Ibrahima tọ̀ ká gé ekúrú báhùn gbogbo ẹ̀kọ́ ló ṣe é sọ́ta Ìsìnkọ́ra yàtọ̀ rẹ̀ security ẹ̀rìgbà náà Muhammad máa sọ pé Allahumma inni a'udhu bika minal kufuri wal fakiri wàmí azabil kọ́rí wàmí gíní kan pé ọlọ́run mo wá ìwọ ọlọ́run ní ṣọ́ra ṣọ́ mi níbi àìní àti wa kèfèrí torí pé bí àìní bá pọ̀ ìsọ̀yàn di kèfèrí ó ní a'udhu bika minal bẹ́ẹ̀ yóò bá rí jẹ tí ò bá rí mu kò sí tíyàwó ò ní lọ fọwọ́ fà wálé o kò sí tọ́mọ rẹ̀ ò ní fọwọ́ o ẹlòmíì kò wú bọ́mọ rẹ̀ tí ń ṣe yahoo amọ́gbà tí ò sí tí bàbá àtìyá ó jẹ kò sí ní tí wọ́n fi bá wí tọ́ wọ́n bá gbé yàyí náà lọ́lọ́wọ́ ti kẹ́ wọn wọ́n bá gbé yàyí náà lọ́lọ́wọ́ ti kẹ́ wọn kò sì sí ní ẹnu òsì ní gbàdòdò kó túbò dodo. wọ́n sì rí ìyàtọ̀ من الشيطان الرجيم àkọ́kọ́ nínú àwọn primitive level nìyẹn pé ah okay o primary security secondary security al alukurani tún wá ṣàlàyé fún wa báwo là á ṣe takù ẹ̀ tá bá fẹ́ takù security pé ààbò kìí ṣe àwọn àgbàlagbà wọ́n ní ọjọ́ òde kọ́ láàárẹ̀ kanáà alukurani sì já mọ̀ pé ọjọ́ òde kọ́ láàrin ìkanná nígbà tí ó fi pẹ́ńsà ó di dáadáa ó rárí sá àwọn Nigeria àtàwọn Mali wọ́n mọ bí wọ́n ti ń kó kíní wọlé òye èèyàn wọ́n mọ de ìfúnpá ni wọ́n tún fi tá wá fẹ́ sùn lálẹ́ wọ́n tún ti ní àwọn lọ́fíńdà kan àtàwọn tùràrí tí wọ́n fi para kó tó di pé gbogbo wa sùn ìmọ̀ wá wò wọ́n báyìí gbúndúkú làwa nàìjíríà máa sùn alùránì ní nǹkan agbára ẹ tọ́jú ẹ̀ kalẹ̀ agbọ́ọ̀rí nínú tàn igbe wọ́n ní nígbàtí Sheikh Adam tí wọ́n ń lọ rìn àjò tí wọ́n lọ ibi tí wọ́n bí wọn sí wọ́n láwọn fúnra wọn wá sọ pé àwọn ọlọ́pàá mú wọn àwọn jamraka àwọn custom àti immigration níjọ náà pé wọ́n ní wọ́n wá fi kìíní sí wọn lọ́rùn wọ́n bá ti ń fi sí báyìí wọ́n kàn rí pé ó kàn tó pẹ́ẹ̀rẹ̀ pẹ̀ ni bàbó bàbá bá ti ń sọ̀rọ̀ àwọn banditry yìí a mọ̀ wọn ọ̀rẹ́ kan ta ní láúsá o àwọn kan bẹ kéńbérí ni wọ́n tó ṣe pé wọ́n wà ní bí wọ́n ṣe ń ṣèdí wọ́n ń sàǹfàrà tó ẹwọ ẹwọ wọn post kìíní kan ó yẹ kéèyàn sunkún nàìjíríà ó wà lórí fóònù mi ẹni tó bá fẹ́ rí tí màá fi hàn ní ìtí òní pẹ́ yìí àwọn àwọn football team wọ́n ń lọ nínú àwọn nílẹ̀ haúsá gbogbo wọn pátá gbogbo kálukú ló gbé ìbọn dání lórí pé wọ́n fẹ́ lọ gbá bọ́ọ̀lù níbi tí ò sáàbò dé ẹnì kọ̀ọ̀kan ló gbé ìbọn kọ̀ọ̀kan dání automatically referee gan mú ìbọn dání linesman gan gbọ́dọ̀ níbọn lọ́wọ́ Gbogbo àwọn nǹkan. Èmi gbọ́dọ̀ àwọn bàbá kan rí tó ṣe pé lódidi ọdún kan tó bá ti ń di àsìkò tí gbóná mọ́ já wọ́n ti fi kíní hùn sáàrin àárín ilé àdí ẹ̀yàn ni wọ́n fi ṣe tán bá ti tá sáàrin ilé wà ní gbogbo yín bá ti ń kọjá lọ ẹnìkan ò ní kọjá ń bẹ̀ kí gbóná mú láàrin ọdún yẹn nísìn gan wá sí àwọn àfá àgbọn òjá lè ju tàǹgìrì inú ilé mọ́ àbíbẹ̀kọ́ àmọ́ mọ̀mọ̀ pé rú bàbá wa yáwọn òní ṣe wà sí débẹ̀ fún ipẹ́ mọ́ fi tàǹgìrì inú ilé wọn sì ní ní ẹmọ́ gbọ́n torí kò ságọ̀ lára wọn ọdún kan a wà ní haram wọ́n lọ ṣe umra ẹnìkan bí tẹ́nìkan ti wá ń kírun olè wá wà ń bẹ̀ àṣé ó wá ti wá wò ó ti tú ọkùnrin yẹn gbé báàgì sẹ́gbẹ̀ẹ́ yóò ti yé àwọn tí máa sábà lọ umra láàrin pé wọ́n rùkú wọ́n ló lè kán bá sì bí ọmọ Pakistan ló bá yọ báàgì ó fẹ́ gbé béèlì dollars tó wà nínú ẹ̀ ẹniyàn ò mọ̀ ṣùgbọ́n ní control room lọ́dọ̀ àwọn Saudi lọ́hùn nínú haram wọ́n ti ní kọ̀ntórù nǹkan débi pé gbogbo tó wù kó mọ ṣẹlẹ̀ ń bẹ̀ kó mú tíra kan dání níbi tán bá wà wọ́n máa zoom ẹ̀ lọ́dọ̀ ara wọn gbogbo tó bá wù kó máa kà báyìí wọ́n zoom ẹ̀ wọ́n máa wò báyìí nínú rúùmù yẹn wọ́n dẹ̀ ti òpó kọ̀ọ̀kan ló ní nọ́mbà bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ bàbá òpó kọ̀ọ̀kan tó bá dúró lára òpó kan òpó yẹn dẹ̀ ní nọ́mbà yàtọ̀ sí pòpò wọ́n tún ti wá digitalize ẹ̀ wọ́n dẹ̀ tún sẹ́ńsọ̀ òpó kọ̀ọ̀kan àmẹ́yìn ò lè mọ̀ pé òpó kọ̀ọ̀kan ti wà sẹ́ńsọ̀dù bó ṣe wà ń bẹ̀ òpó yẹn ó ma ya fọ́tò ẹ̀ yóò ma ya ogun tó bá ń ṣe nígbà a fi rí ìṣẹ́jú mẹ́ta wọ́n ti ní káwọn ọlọ́pàá tó wà ń tòsí wọ́n ti wọ́n ti ríǹgì wọn pé kí wọ́n lọ bá ẹni yẹn ẹni tó rí ti ríǹgì wọn wọ́n ká mọ́ ibi tó ti ń ṣe kìíní ni kí ó má wá sí security irú bẹ́ẹ̀ o ti jà wọ́n lógun ti bẹ́ẹ̀ ìlú wo ni èèyàn fẹ́ wọ̀ tí ní ní ẹ wà lọ pàdé ẹ̀ lódì kejì àfi tó bá gun pléènì lókù kódà bó bá ti àyè lọ kánú kí ló bá security gbọ́dọ̀ wà bí wọn náà bá wà nù ilé rẹ̀ o gbọ́dọ̀ ní security yìí tó bá ti pé ẹni kó ṣe kí ni ó pé yìí tó bá pé ẹ ẹ bá wà àsìkò kan làwọn àgbàlagbà wọ́n ní ẹ̀sùn gbálẹ̀ mọ́bì kan gbò lè bá sì dẹ̀ wọ́n gbálẹ̀ tílé mọ́ni èèyàn mélòó olóògùn mélòó ma, mọ̀ gbogbo ẹni ó mọ̀ kò dá lójú bá kó gbálẹ̀ fún yẹn ní ìsìn wà láì fẹ́ẹ̀kì ló máa bá mẹ́ àwọn olè gan in tí wọ́n nílá gan ó pọ̀ jù gbálẹ̀ lọ báwọn gan bá kọ́kọ́ dé wọ́n láwọn ọ̀fọ̀ tí wọ́n kọ́kọ́ paná tí wọ́n fi yí gbogbo léka ẹ̀sùn níbi ìgbà tẹ́ ní jímọ́ láyé <laughs> ló mọ̀ wá ní ìgbálẹ̀ kan apá ìgbálẹ̀ gan ò ká wọn mọ́ tó wá gbọ́ alùgbárì ní àwọn àmì tó wá ń bẹ o ẹ mọ̀ wọ́n rárá dí tó bá tẹ́fì ní security ni alùgbárì ní àwọn kan tó ń bẹ o ẹ mọ̀rú bí wọ́n ti rí ọlọ́run ló mọ̀ wọ́n ọlọ́run ló mọ̀ wọ́n ìyẹn ní jáde pé bọ́mọ̀ rẹ bá jáde ọya máa wí kìíní bísmì láì lẹ́dí láì àdúrù máa yí sí nìyí ṣé ń fi láàárín ní wálà àfisàmà wọ́wà sẹ̀mílà lèmi ó yá máa wí àwọn dáadáa tẹ́ bá tún wá ṣe sọ́dọ̀ àwọn ẹni ọlọ́run tẹ́ gbojú ọ̀nà ọlọ́run ṣe dáadáa ọlọ́run ní àátún àsàn ilẹ̀ sàn ń já wípé tó bá tún ṣe sàárà ọlọ́run àtún fi sàárà ṣe security fún ẹ àwọn ọmọ mi àmọ́ láti in tó bá jẹ́ gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀ṣun tó fi wá lọ́rin lọ́lẹ̀ tápà àwágbọ́njú bá rú àṣà yìí bọ́mọ̀ kan bá ti ń bímọ ìyá àyà rẹ̀ àbí ìyá bàbá rẹ̀ wọ́n mọ̀ wá sin ara wọ́n mọ̀ sí ẹdìẹ gbogbo aburú tó bá wù wọ́n wà fi perí ọmọ òun gbogbo aburú tó wù kó fẹ́ sọmọ ni ìjọ náà lẹ́dí ẹ̀hún lè bọ́ ó lè ṣàgbákò mọ́tò àbí kó ṣàgbákò in tí ò bá fi sí ọmọ yẹn yóò mọ̀ sí ẹdí ẹ̀yẹn lájọ́ fa ilé ìkùn méjì nìkan ni onírọ́jára wájú ọlọ́run tẹ́ bá fẹ̀mí méjì tẹ̀lé wọn nìkan lẹ̀ ní jèrè kò sí dákọjá ó jẹ yín pé ẹkẹ jẹjà ní gbogbo yín lẹ́jẹjà ọlọ́ni ní ìṣàbò sísí yóò tẹ́ bá tún wá ná níjá pé àṣẹ tèèyàn bá tún ṣe dáadáa sójú ọ̀nà ọlọ́run àṣẹ security tó ní ẹ wo ẹ wo Afghanistan láti 19 Eighty six, 86 87 88 làwọn rìjálù dáwà tí wọ́n padà wá gbàjọba yìí ni wọ́n gbàjọba last year kọ́ ni wọ́n gbà àbí two years ago àwọn rìjálù dáwà yìí ìjọ wọn bẹ̀rẹ̀ àwọn mẹ́wàá péré ni pẹ̀lú ìbọn ṣakabula wọ́n dẹ̀ ní azimu pẹ̀lú focus vision islam kì í ṣe ẹ̀sìn ọ̀lẹ o ẹ sọ fọ́lẹ̀ pé kó padà islam èṣẹ́sìn tó lè wájò kó mẹ́ kò sí bó ṣe lè gbọ́n ṣáṣáṣá àwọn àgbàlagbà Yorùbá wọ́n ní mọ̀jàmọ̀sá là máa kíkanjú lójú ogun mọ̀jàmọ̀sá là máa kíkanjú lójú ogun akin tó mọ̀jà tí ò mọ̀sá irú wọn ní gbógun ẹ̀rọ anẹ́gbà ọmọ náà wọ́n tó padà sí pé alaharibu kò ètè lógún kí wá ṣe pé ńgbà tó bá wá ní kinní tó máa ń lò kó wá ní ẹ̀yin ara alé yìí wọ́n kàn fẹ́kẹ́ lọ mọ̀ pé mi ti yàtọ̀ sí tẹ́lẹ̀ o ẹn tó bá lọ fojú ọmọ kékeré wò mí ẹbọ̀rọ̀ abọ̀ láṣọ la ilaha illallah muhammad rasulullah o tún wẹ́sẹ̀ ẹni jẹ́ yọ kan gbogbo àwọn terrorism yẹn kí ló fà inú tí ara pé téèyàn bá dúró dáadáa wallahi summa billahi lezi láhúwà in tó dá mi lójú ní tí mo sọ yìí ọlọ́run má jẹ́ agbádán ò kalé wọ́n fẹ́sẹ̀ wa bí wá irú ogun tó wù kó máa jà nírú àdúgbò yìí kò lè mọrú ìyà yìí pé àwa mùsùlùmí ká ní security dá o ká ní security dá púpọ̀ ká ní pàgbò tí bá ń jẹ́ gbogbo àwọn technology tí wá wà nísìn ìmọ̀jílẹ̀ ẹ Saudi torí pé wọ́n rí pé gbogbo ayé ní wọ́n nájà níbẹ̀ tí wọ́n ń ṣe lọ́hun wọ́n wá wò pé àwọn wo ni wọ́n ní security tí mọ́ dá àwọn èèyàn láàmú tán ní wàhálà wọ́n wá mọ́ Amẹ́ríkà wọ́n fi sí defense wọn látòrí ọba Abdallah ni wọ́n ti wọ́n ti rajà lọ́wọ́ wọn kò sí technology kan bí Japan bá ṣe kíní kan Saudi ni ó kọ rajà bí Taiwan bá ṣe bí China bá ṣe Saudi ni ó kọ rajà lọ́wọ́ wọn wọn dúró rárá so ní maktaba na Muhammad library na Muhammad ní Madina tó bá wọ bẹ̀ àwa máa ń lọ ka ń bẹ̀ dáadáa gbà mo fi wà ń bẹ̀ kò sí ni abákíṣà ìtàn nítorí wákàtí méjì àwọn àwọn àgbákò tíra tá a lè rí tá a lè rówó rà àfi rú àwọn bàbá báyìí ló lè rówó rà sàárà tiwa sàárà alábọ́dé ni tó bá fi mú Saudi ka security kún in tó bá fi mú ẹwó lẹ̀kùn wọ́n ti sẹ́ńsọ̀ lẹ̀kùn wọn ordinary chalk lásán chalk wọ́n ti sẹ́ńsọ̀ ẹ̀ àmọ́ ẹ̀ lè mọ̀ tẹ́ ẹ bá mú jáde tó bá tiẹ̀ ti dẹ́nu ọ̀nà nílẹ̀kùn yẹn ó ti máa tan yóò ti máa tan red ọlọ́pàá ó mú ẹni pé nǹkan dúkìá kan bẹ nú láìbírì yìí ń bẹ lára ẹ̀ kódà kó mi kó gbé nì. káwa máa wá ka security kún abo abo ṣe pàtàkì. abo ṣe pàtàkì púpọ̀.